أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته أفيقف مولا أترى لكم كالو عليكم قريب فاسواد يلانب محمد صلى الله عليه وسلم نبأي àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa àwọn stars wa wọ́n máa bá a tẹ̀síwájú níbi tí wọ́n bá dé ní ìjẹjọ́ wọ́n máa bá a tẹ̀síwájú lọ níbi kìtàbù sọ̀lá yaqulu al-mu'allif رحمه الله تعالى كتاب الصلاة تقدم أن الطهارة من شروطها ومن شروطها دخول الوقت والأصل فيه حديث جبريل أنه أما النبي صلى الله عليه وسلم في أول الوقت وآخره وقال يا محمد الصلاة ما بين هذين الوقتين رواه أحمد والنسائي والترمذي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين جعل الصلاة خامس الأركان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله ما من خير إلا دل أمته إليه فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أدى قسم ألعبة ọba شيء كيكي ṣe قتاكي nínú àwọn orígun márààrún ẹ̀sìn Islam ajẹ́rìkẹ́ lọ́wọ́ bá Allah ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò ládélé kò ní gbàkejì kò ní olùrànlọ́wọ́ kò sí pé àsìkò tó lò lórí yè ó ti tó fààyè lẹ̀ náà abá ń jẹ́ Allah òní kátó dáyé ó ti ń jẹ́ Allah àtúndé ó tún jẹ́ àátún kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run bò ní yẹ kò ní gbòó. ويبقى وجه ربك ذو الجلال والإكرام أجل كان محمد ẹrúsìn ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba pàtàkì sí ní pẹ̀lú àlékún ìkẹ́ àtìgbẹ́ ọlọ́run ọlọ́run bá níṣẹ́ fún ànábì wa àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tá a mọ̀ sí sàhábà ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run má yẹ wá sílẹ̀ nínú ìkẹ́ rí ọlọ́run ṣe wá lẹ́nu ìyọnu sí láyé nínú sáré àti lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ alùkìyàmù ní ọ̀sẹ̀ tí ó kọjá awakọ̀ ọ̀rọ̀ gúnlẹ̀ nípa ntọ́jà mọ́ àtẹ̀yàmọ́m níbàámu sí bí àfa bí wọ́n ṣe bá ní tó nínú tíra abalabi tí a bọ̀ sí oní kìtàbù salat ètí àti kà fún wa síwájú qala al-mu'allif rahimahullah. تقدم أن الطهارة من شروطها bàbá ní àlàyé ó ti ṣíwájú pé nínú àwọn amájẹ̀mú èyí tí ò gbọ́dọ̀ má pé sára àrùn lára àwọn àwòmọ́ èyí tí ò gbọ́dọ̀ gbẹ̀yìn tábà ń sọ nípa ìrun èyí tí ò kọ́kọ́ ṣíwájú nù rẹ̀ ó ní àtọ̀hárọ̀ ó ní ìmára ńlọ́jẹ́ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ibi tọ̀hárọ̀ ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ omi wo ni la fi ṣe àlùwàlá bàbá ṣe àlùwàlá tán àwọn nǹkan olóbàjẹ́ tá a bá rómi tó ti wá lórí pé àti abọ́ mọ́sálásí afẹ́ kí irun. gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ó kó kọ́kọ́ ṣíwájú à ń láti máa kí là ní asọ́láàt èdè lárúbáwá ni kí ni ìtumọ̀ rẹ̀ ipò wo onírun kíkí wà nínú ṣẹ̀ríà Islam àwọn ẹ̀san wo òní ọ̀mà bẹ fún ẹnì tí bá ń kírun ẹjẹ́ abẹ́rẹ́ látòrí agbárin àkọ́kọ́ as-salatu lughatan irun nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní àdúrà òní kéèyàn ó ṣe àdúrà kéèyàn ó dìrẹ̀bẹ̀ kéèyàn ó lọ́hùn ohun tí ń jẹ́ èdè lárúbáwá ọlọ́run bá ọba àlékiọlá ọ̀pá inna salataka sakanun lahum so níbẹ̀ kìí ṣe pé kírun ìtumọ̀ rẹ̀ ni pé ṣe àdúrà fún wọn àdúrà rẹ̀ ìbàlẹ̀ ọkàn ìbàlẹ̀ àyà òníyàn máa jẹ́ fún wọn ìyẹn jẹ́ ohun tá à ń pè ní asalat nínú èdè lárúbáwá lọ́dọ̀ àwọn àfọ́ oníṣẹ̀ríà nínú òfin nínú fíkìú ohun tí ń jẹ́ asalat ó ní àtàbùdò lillahi ta'ala. بأقوال وأفعال مخصوصة مفتتحة بالتكبير ومختتمة بالتكبير oúnjẹ ń jẹ́ ìrun ó ní àwọn gbólóhùn kan tó jẹ́ ẹ̀ṣà àti àwọn iṣẹ́ kan tó náà jẹ́ ẹ̀ṣà a máa lo àwọn gbólóhùn àtàwọn ìṣesí yìí láti lè bá a fi jọ́sìn fọlọ́hùn ìfi àwọn gbólóhùn kan àti àwọn ìṣe kan tó jẹ́ ọ̀tọ̀ tó jẹ́ ẹ̀ṣà fífi jọ́sìn fún ọlọ́run ọba tààlà. sábà ń sọ nípa ìrun ó bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn at-takbir yẹn takbiratul ihram allahu akbar ó sì parí pẹ̀lú pé èèyàn sàlámà. àwọn afáà wọ́n mú tààrífù yìí láti bẹ̀rù jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam tó sọ pé tahrimuha at-takbir wa tahliluha at-taslim. máa ń bẹ̀rẹ̀ ìrun yẹn ni wípé ọwọ́ gbẹ̀ǹgẹ̀ tí máa ń ṣíwájú ijó níbi ìrun òun náà ni Allahu Akbaru alákọ̀ọ́kọ́ ètí máa ń sọ jíjẹ mímu eré tí máa ń sọ di èèwọ̀ ohun tá a fi kúrò níbi ìrun òun náà ni gbólóhùn àtẹ̀sílẹ̀m kásálámà sí ọ̀tún àti sí òsì kele jẹ́ ti ń jẹ́ asalat báwọn afáà bí wọ́n ṣe wí oríṣiríṣi ọ̀rọ̀ ni a ń wá nípa rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ìrètí ń sẹ́rí lọ́ba ibẹ̀ náà nù ipò wa ní ìrun kíkí ló wà ní sẹ̀ríà islam bó tilẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lásìkò tá a wà yìí àti síwájú àkókò yìí lọ́dọ̀ wa ń bí ìrun kíkí ọ̀pọ̀lọpọ̀ wọn ò náání rẹ̀ wọn ò fi sọ́kàn kọ pàtàkì kò fẹ́ẹ̀ jẹ́ nǹkan kan lójú ẹlòmíì ìgbàgbọ́ ẹlòmíì ni pé tọ́kẹ́yìn bá ti má téèyàn bá ti wá bí fọ́mọ́nì kejì kíntúni ń jẹun irun gágánu ìjọsìn gágánu rárá o ìwà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ẹ̀ ń bá lẹ́sìn lọ́yẹ̀ kó níwà ṣùgbọ́n èèyàn lè níwà kọ́má ní ẹ̀sìn àtẹ̀sìn àti wà méjèèjì ìkákan ò gbọ́dọ̀ gbẹ́yìn níbẹ̀ gbogbo ẹ̀ pátá ńlá pàdé ọlọ́run ọba tó bá jẹ́ ògbóǹde àlùkìyàmà ìwà ó máa kí ààyè àbí ipò téèyàn ó dé sí nínú ọgbà àlùjánnà onídẹ̀ra ìmọ̀ ajé ọgbà sí ni nínú hadith inna min aqrabikum minni manzilan yawm al-qiyamah ahasinakum akhlaqa àwọn tí wọ́n bá dára jùlọ níwà nù yín àwọn ni wọ́n sùn mọ́ mi pẹ́kípẹ́kí jùlọ tó bá jẹ́ ọgbà àlùkìyàmà àwọn kan tó tí ọkọ tún wò nínú iṣẹ́ ẹ̀dá lálùkìyàmà ìrún ni o àkọ́kọ́ ń tá ṣe ìṣirò rẹ̀ níwájú ọlọ́run bó o lọ ṣe lọ ayé ọ̀rọ̀ nípa ìrun ni pé ọ pàtàkì ju bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bá a ṣe ń fi ọwọ́ ọmọ lọ ẹlòmíì ìrun tiẹ̀ ẹ̀ẹ̀kan lójúmọ́ ni ìrun àsùnbà ó tún dijọ́ kejì ẹlòmíì ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni jímọ̀ nìkan ẹ̀ẹ̀mejì lọ́dún ìtúnu àwẹ̀ àti àti bá ń kírun báwọn kò sí nílẹ̀ ni wà nílẹ̀ ó yẹ kó rírì ó ti kúrò lọ́rùn rẹ̀ tipẹ́tipẹ́ ẹgbẹ́ bí a ṣe máa mẹ́nu bá lọ́wọ́ wájú. yẹni pé ipò tí ìrun wà nínú ṣẹ̀ríà islam ìkíní ìyàrúk mẹ́fàáyì min arkan al-islam tábà ń sọ nípa àwọn orígun ẹ̀sìn islam mara àwọn orígun tó pàtàkì ṣe kéjì lẹ́yìn gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah ìrun òní orígun ẹlẹ́ẹ̀kejì bí yóò bá bẹ̀rẹ̀ dáwà tawhid la fi bẹ̀rẹ̀ níta àfi kejì rẹ̀ òun náà ni ìpaniláṣẹ nípa ìrun kíkí mu'adh bin jabal kọlọmba ni yọnu sí ìgbà tí òbí sọlọ́wọ́n bá fọ́nrán lọ sílẹ̀ yemen ó nílẹ̀ mu'adh ilẹ̀ yemen ibẹ̀ ló ń lọ yìí o innaka ta'ti qawman ahlal kitab àwọn tó ń lọ bá ọ̀jọ̀gbọ́n ni wọ́n o wọ́n ti nímọ̀ nípa àwọn àtìrọ̀ ọlọ́run ètò náà tó sọ̀kalẹ̀ fún wọn tó bá wá rí bẹ́ẹ̀ àkọ́kọ́ pèpè rẹ̀ ń tí ojú ọ́ dálé lórí ayọ̀wáhìdùlọ́ oníkàfà sọfọ́lọ́ níbi máa jọ́sẹ̀ fún ká má mọ̀rọ̀gbọ́n mọ́lọ́ níbi ìjọsìn. tẹ́bàtì àgbà eléyìí sí ọ lẹ́nu fàálìmùhùn ànàmọ́ ọ̀tọ́rọ̀dà àléhìm hamsa salawat yóò dín màfà pé ìrun wákàtí márùn-ún ọlọ́ǹpa wọn lọ́sẹ̀ láti máa kí lójoojúmọ́ yẹn ní bá ń sọ nípa orílẹ̀-èdè Islam orígun ẹlẹ́ẹ̀kejì onírun ńlọ́wà. bákan náà tábà fẹ́ pèpè ìfẹ́sìn ọlọ́run ìta àti bẹ̀rẹ̀ lẹ́yìn tawhid lẹ́yìn ìmọ̀ ọlọ́run lọ́kan lẹ́yìn tí a bá ti jìnnà sẹ́bọ̀ ṣíṣe ìtí òkun tẹ̀lé ọ̀rọ̀ nípa àrùn ni eléyìí náà ń tọ́ka sí pé ìrun kíkí ó ṣe pàtàkì pọ̀ nínú ṣẹ̀ríà Islam lára pàtàkì ìrun ni wípé tógun ọ̀bá tí ìfaná ọlọ́run àlàyé àti ṣíṣí bá kànṣe kí ìní ọkàn yà lọ́tọ̀ ọlọ́run ni wàyí bá kún tàfihìn fa àkọ́mta làwọn mùsọ́lá fàlìtàkùn pọ̀ ìfàtún nínú máa kà àlàyé bá ṣe kírun lọ́nà ọ̀dá ṣe nu àyà so a padà kàn lọ́wọ́ wájú yẹn ni pé eléyìí náà ń tọ́ka sí wípé yàtọ̀ sí pé irun ó ṣe pàtàkì a kí láàkó rẹ̀ gẹ́gẹ́ bí májọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì tí a máa mẹ́nubà láìpẹ́ yìí yẹn ni pé lára pàtàkì irun nu lára pàtàkì irun ni wípé ó ní alfaasil bẹ́ẹ̀ni islam wà kófòrí àwọn bẹ́ẹ̀ni islam wà ṣèrìkì ó ní ńlá lè pè ní bíi àlàfo tí ń bẹ láàrin islam àti kófòrí yẹn ni pé tíntì ní tọ́sẹ́kù tí mùsùlùmí yóò fi di kèfèrí oníkó gbẹ̀rún lẹ̀ ní ìbá ti lè gbẹ̀rún lẹ̀ báyìí jọ́nà nítàn yóò ti ṣe mùsùlùmí mọ́ nínú hadith inna bayna ar-rajuli wa bayna ash-shirki aw al-kufri tarku salah yìí pé ọwọ́ díẹ̀ tó kù ntí bẹ láàrin islam àti kófòrò bẹ́ńbẹ́ tó kù tí mùsùlùmí ó fi di kèfèrí oníkó gbẹ̀rún jùlẹ̀ níjọba ti lè gbẹ̀rún lẹ̀ tí ò kí njọ́nà lónítàn ló ti di kèfèrí àbí ló ti di ẹlẹ́bọ hadith yìí imam muslim àwọn ní àgbà wa tabani aka àwọn aṣẹ olóore èyí tá a máa ń ṣe tí a máa ń rojú rẹ ọlọ́run tabani atúlẹ̀ ká máa wá sá tabani adàálẹ̀ ká máa wá tún sá tabani ká ṣe ìgbéléwọ̀n fáwọn aṣẹ olóore èyí tó tóbi jùlọ èyí tó pàtàkì jùlọ nínú àwọn aṣẹ èyí tá a máa ń ṣe tá a fi rojú rẹ ọlọ́run èyí tó pàtàkì jùlọ ònìrún jẹ́ abdullahi bin masoud kọlọ̀nkọba níyanu sí i ó láwọn béèrè lọ́wọ́ jíṣẹ́ lọ́wọ́ bá wípé èwo ló pàtàkì jùlọ nínú àwọn iṣẹ́ èyí tá a máa ń ṣe ànábì wa sọ pé afdalul amali as-salatu fi awwal waqtiha nítorí tóbi jùlọ tó lọ́lá jùlọ tó lóore jùlọ nínú iṣẹ́ tá a máa ń ṣe níjọsìn nínú ìṣẹ̀dá islam yìí ó ní kéèyàn láàkó rẹ̀ kéèyàn ó ní àkókò rẹ̀ àkọ́kọ́ imam tirmidhi àwọn ni wọ́n gba hadithi yìí àwọn ni wọ́n gbà wá lára ẹ̀tọ́ ni wípé ìran kíkí amúdùlẹ̀ islam ńlá lè pè ní bí òpó ìkànnà àwọn òpó ètò gbé islam ètò gbé dúró nínú hadith ra'asul amri al-islam wa amúdù usala imam ahmed ni wọ́n gba hadithi àwọn ni wọ́n gbà wá yẹn ni pé ntọ́jẹ́ àkórí nílẹ̀ ẹ̀sìn wáyé. akwari alaamari onikin oko ọgbọ musulmina okwu islamu o ni irun n'ikikere ile ije die nna oun ti ntọka a si pataki irun n'ime shari'a islam ẹsàn tabi ajụla ọla ti n gbae fun iran keke ikini be ni pe iran keke n'ọrụ n'esa ilia yunmalo lọ jẹ senti banki ìní pé ogbẹ́ tí wọ́n ń kírun pátápátá láyé tó bá ti jẹ́ ògbìn ìdàlù kíá náà nígbà tí òòrùn bá ti já tí ò sóòrùn tí ò sí máa lẹ́yìn kankan mọ́ ẹ̀ ń bá ń kírun láyé ń bí àwọn orípa oríkèéríkèé ara rẹ̀ ti fi ń ṣe àlùwàlá yóò tan ìmọ́lẹ̀ fún tó bá ti jẹ́ ògbìn ìdàlù náà nínú hadith inna ummati yud'auna yawma al-qiyamati ghurran muhajjalin jẹ́ ògbìn ìdàlù náà wọ́n máa pè wọ́n wọ́n máa yọrí síta gbọ̀rọ̀rán lẹ́yìn tó tó gbowájú wọn yóò máa tàn fún ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ náà làwọn oríkèéríkèé ọwọ́ apá ẹsẹ̀ tó òun náà máa tàn ìmọ́lẹ̀. nínú hadith mi ètí máa Muslim tí wọ́n gbà wá as-salatu nurun anábìrin ní ìrún kíkí ìmọ́lẹ̀ ńlọ́jẹ́. yàtọ̀ sílẹ̀ yìí ni wípé ẹ bá fẹ́ wọ àlùjánnà onídẹ̀ra ìrun kíkí yóò mú ní bàdà yóò gbajúmọ̀ àrùn ní kíkí ẹ bá fẹ́ wọ àlùjànnà onídẹ̀ra ìkànnì àwọn sàhábà Rabi'at ọmọ káàf kọlọ̀nkọba ní yọnu sí i arákùnrin yìí ó jẹ́ kan àwọn sàhábà tí a máa ń ṣe xidima sí bọ̀yì sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ni Ànábì wa fẹ́ sí lóore wọn ni bèrè tó ń bá ń fẹ́ lọ́wọ́ mi àwọn sàbí ayé ọ̀já máa ń kankan lọ́wọ́ wọn kò sọ pé à ah, rí ànábì fẹ́yàwó fún mi rí ànábì bẹ́lọ̀ kí n lówó kọ̀tọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n kí ni tó bẹ̀rẹ̀ ó ní mọ̀rọ̀ ọ̀fà kọ̀tàkọ̀ fil janna mo fẹ́ kó jẹ́ pé mi àti ẹ àjọ kọ́wọ́ rìn báyìí àjọ wọn náà gbàdé janna onídàrá ànábì ni a ah, ń tó bẹ̀rẹ̀ yìí nǹkan ńlá ni ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé fàáìn ni alànàfíkà bẹ̀kẹ́sì àti sojúd wàá kún mi lọ́wọ́ lórí tó béèrè fún kó lè bá àjà sí lọ́rùn bó o ṣe ń kírun ọ̀ràn yàn tún gbájúmọ́ náfìlà ní yíyàn máa yan náfìlà dáadáa nítafẹ́ ló ń bẹ̀ ní wípé nínú àwọn okùnfà ètò yìí ó fi wọ àlùjánnà onídẹ̀ra lára ẹni ìrun kíkí ńlọ́wà yàtọ̀ sílẹ̀yìn ní wípé as-salatu kafaratun lil khataya kò sí bẹ́yìn ó ṣe rìn torí òṣèlú mi kò sí bá a ní dá ẹ̀ṣẹ̀ nínú àwọn okùnfà gbòógì nínú àwọn ọ̀nà èyí tó yá jùlọ tí a fi máa ń rí ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run oníkéyàn ọ̀gbájúmọ́ àrùn kíkí torí pé ìrun okùnfà ìhádànù ẹ̀ṣẹ̀ okùnfà ìdáríjì níbi àwọn ẹ̀ṣẹ̀ onírun kíkí ńlọ́jẹ́ nínú ayé alukur'an ọlọ́ni wa akíní sọlá tàtàràfà yìí nàhár wàzúlàfà mìnàláyìn ìnàlẹ̀ hasanat yudhinna sayyi'at dáàlìkà dhikra lidhakirin ibi tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé àwọn dáadáa tá à ń bá ń ṣe lẹ́yìn tó náà bá tún sọ nípa àwọn àkókò márààrún ìta àmì ń kírun ọlọ́run wa ni dájúdájú àwọn dáadáa téèyàn bá ń ṣe ọlọ́run máa ń lò gẹ́gẹ́ bí okùnfà láti fi pa àwọn àìda àṣìṣe láti lè bá fi parẹ́ dáàlìkà dhikra lidhakirin eléyìí jẹ́ ìrántí o fáwọn tí bá máa ń rántí ọ̀rọ̀ ọlọ́run nínú hadith anabi kọjú sáwọn sàbẹ níjọ́ kan ó ní ara'aytum law anna naaran bibaadi ahadikum yabtasilu minhu kulla yawmin khamsa marat hal yabqa min daramihi shay anabi kọjú sáwọn sàbẹ níjọ́ kan pẹtọ ẹ̀yin sàbẹ mi mo fẹ́ bi léèrè béèrè kan ẹ fún mi ní dáhùn rẹ̀ ẹ fún mi ní ro ẹ sọ fún mi ká sọ abáre èèyàn kan tó ṣe wípé iwájú ilé rẹ̀ báyìí akérèmọdò kan ọ̀nsán

ǹjẹ́ ìrírí kankan ó ṣekú lára onítàn bí àwọn sàbí dáhùn pé láàyè àbùkọ mi ń dárọ̀ ní ìṣe yìí ìrírí kankan kò ní ṣekú sí láàmá o ànábì wa ni ẹ̀ka rẹ̀ o fadhalika mathalu salawat bí ìrun wákàtí márùn bò náà ṣe rí náà ọlọ́run ń fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn àṣìṣe ẹ̀dá ọlọ́run ń fi ń pa á ni Imam Muslim àwọn ni wọ́n gba hadithi àwọn ni wọ́n yẹn ni pé eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ahadif tàbáwọn àyà ètí ń ṣe àfimọ́lẹ̀ ọlá ẹ̀san tó tóbi tí ń bẹ fún ìrun ní kíkí ẹ̀jẹ̀ alákòólé kan nípa ìrun kíkí àwọn akékèké ẹ̀jẹ̀ àfi ìrun ẹ̀jẹ̀ àfi wọn ní kékeré láti pé tan àrókò láti pé kan àrókò tó bá dàgbà tán apá kìí sọ̀rọ̀ níbi pa á káwọn ọmọ wa ká máa kírun látọmọ ọdún méje ká pa wọn láti kìí ṣe pé ìran kékeré ti dọ̀ràn yàn fún wọn torí pé wọn ti bàlágà ṣùgbọ́n kó lè bá àjẹ pé ńgbà tí wọn bá dàgbà báyìí wọn bá ti ń bàlágà báyìí irun wọn ó ti mára kó tó di pé wọn ó bàlágà ìdí ni o tánà mi fẹ́ pàṣẹ wípé ká pa wọn láti ìran kíkí lọ́mọ ọdún méje kí wọ́n ń dájọ́ ìran kíkí nínú àwọn atótónu tá a ti gbọ́ látàárọ̀ á ti mọ̀ wípé ìran kíkí ọ̀ràn yẹn ni. kìí ṣe anya yẹn bàbá wó yàn ojúlówó anya yẹn ni ni ó kì í tiẹ̀ kálukú ni ó mú tiẹ̀ wá yẹn ni pé fárúdà àyìn ònìrún jẹ́. fọwọ́rẹ́ ní tó ṣe wípé ó fi ránlẹ̀ tí èkí irú ẹni báwọn oríṣi méjì ni ìmọ̀ àkóso wípé à ń kara ìmọ̀ kó ṣe pé nítọ̀hún hadith ahadin bil kufur kìfìrí ni tẹ́lẹ̀ ó sì ṣe islam. ìgbà tó tún máa wá gbé ìgbèríko tó jìnnà sẹ́sìn ibẹ̀ ní gbé sórí ẹni báwọn á wọ̀ mára á sì àlàyé fún pé à ah, ẹ̀hún kíkí dandan ni daranta aranta àdúmọ̀ àmọ̀ mùsùlùmí lẹ́yìn ẹ̀rọ àwọn àpẹẹrẹ tó ga jù tá àdúmọ̀ pé mùsùlùmí lẹ́yìn ẹ̀rọ á sàlàyé fún un. bí ọba wa kí lẹ́yìn ìgbà náà àjẹkókò fèrè ni. sọ lábẹ́bẹ́ náà tabaarẹ́ nìkan tó ṣe wípé wọ́n bí sáàrin ìgboro láàrin ìlú níbi táwọn onímọ̀ tí a sodo tí a pọ̀ sí tánigà àwọn òkèrún nígbà ìwọ̀n yẹn ni síbẹ̀ ní báwọn kèfèrí ìlànà àfáàwò ni wọ́n pè abala kanu abúlé òun kí ni tó sígè sọ àyàn ni àwọn ni ní kákẹ́rùn kí ni wájú ah, ah, kí ẹ wò ó ọ̀run yẹn lè jàre kí yàn tó sàlùwàlá yàn bá tó sọ̀rọ̀ yàn bá tó so wọ́n sì ní kí yàn tó sàlùwàlá mi ah, ẹ wò ó yẹn ni pé ọ̀rọ̀ jùlọ fàtí èfi kírun sàbẹ̀ tí ẹ̀kọ́ kìí kírun istighfafan li amri salah ọ̀run òun ò tóbi lójú rẹ̀ ọwọ́ jábútẹ́ ilé mú àlámà rí nípa ẹ̀rún bọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe lọ́dọ̀ irú ẹni bá ń fẹ́ pé nílùú tí a ti ń lo islam ní ọjọ́ mẹ́ta péré ìníwó èwo ọ̀ràn wọ́n máa sọ fún pétọ̀ kírun báwo kírun á pọ̀ kírun báwo kírun orí ẹ̀wọ̀n ó gé dànù so bàbá wa kírun alhamdulillah tí ọba wa kírun ajẹ́pẹ́bẹ́ ẹni bẹ́ẹ̀ kẹfẹ́rí ni so àwọn àfáà ní wọ́n ń láti pa ni so tí wọ́n bá wá pa á tí wọ́n pa lórí pé kèfèrí ni àbí wọ́n pa hadan ọ̀rọ̀ méjì làwọn afa sọ ṣùgbọ́n ìtọ́tọ̀ wọn jùlọ ni wípé wọ́n pa nípa wípé kèfèrí ni kìí ṣe mùsùlùmí sọjá kíyèsára ọ̀rọ̀ nípa ìrun ó tóbi pọ̀ ju ojú tí ọ̀pọ̀lọpọ̀ tá a fi ń wo ìrun kíkí lọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ̀ ń kó ṣe kíkí rẹ̀ nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run gan sọ ń parẹ́ pé wàhínà àlàkàbí rọ́tún ilà àlàkọ̀ṣẹ́yìn irun kéke ó lágbára ó tóbi àyàfà wọn tí a bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run nìkan onírun kéke oníyọ̀ rọrùn fún abilọ́run bá subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni tí ó kírun kí kó má ṣe wá ní akírun fìrún lẹ̀ kó bá jẹ́ ojú okùnfà tí a fi wọ àlùjánnà onídẹ̀ra bí ìyọ̀n bá wá kírun àwọn májèmọ́ kan bẹ léyìí tó ṣe pé kò gbọ́dọ̀ má pè síyàn lára májèmọ́ àkọ́kọ́ ó ní àtọ̀hárọ̀ minal hadath kákọ́kọ́ mára kó ń bí àwọn ẹ̀gbin ètí ń jáde lára ẹni pété abátọ̀ lọ ṣe àlùwàlá bó bá ṣe gbá lọ ṣe àlùwàlá òòtọ́ ò ṣe gbá ṣùgbọ́n ìfowópamọ́ jáde ẹni pété ìyẹn láti ṣe àlùwàlá síwájú ká tó kírun. bí yẹn bá wá ṣe àlùwàlá tán májẹ̀mú tí a tún retí ètò àgbọ̀dọ̀ máa rí kótó di pa kírun ó ní the whole of the work team gbogbo òun tá a bá kí pátá a ṣe sòórò a lè pásíkò ọ̀run kọ̀ọ̀kan ó ti tó kótó di pa kí ọlọ́run ti ní kọ́ máa yé díẹ̀ díẹ̀ láwọn mọ́ṣáláṣí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí náà àkídànù náà ni a tún kí ẹ̀ ń bá kírun tásìkò rẹ̀ ò tí ì tó tẹ́ ẹ kí o ò ní gbalada kó o fi ṣe náfìlà kì í sì sọ̀rọ̀ yẹn torí pé ọ̀dà níyàn náfìlà ń bá tó fẹ́ kí innamal a'malu binniyat ọ̀dà níyàn náfìlà so kéèyàn ò jẹ́ kásìkò rún kásìkò díẹ̀ ò ti lọ́nu rẹ̀ kéèyàn ò tó kí ó sàn ju kéèyàn ò wá kí kásìkò rẹ̀ ò tó tó lọ àsìkò yìí nìsín àwọn kan kí àlàásárì aago mẹ́ta àbọ̀ ní nkì yàrá lọ sábọ̀ aago mẹ́ta àbọ̀ ní ẹ̀sìn nkì ní nkì. tó ah, ah. ẹ lè fi nọ́ọ̀tì wé ọ̀dọ̀ wa ń bí wọ́n sọ pé lára àwọn tí wọ́n jìnnà sí bídíà ńlá wọn ṣùgbọ́n àsìkò tí wọ́n ń kírun ìsásìkò wọn ṣùkọ́ lọ́n kọjá ẹ̀kọ́ sani wa ní mọ́tíláṣí ọjọ́ ẹ̀ náà àwọn kan ní pé ń bá àwọn wádà ń wà sálà ìmọ̀nìyà ìyá yín rúgbó ẹ̀ ń bá fi ọgbọ́n ni wà ọ̀rọ̀ eléyìí ti dùn tí tí kálukú ti mọ̀ yẹn ni wípé tá a bá ń sọ nípa ìrun kọ̀ọ̀kan á ń láti kí ní àsìkò rẹ̀ kíyàn ó farabalẹ̀ kásìkò rẹ̀ ó tó kó tó di pé yàn ó kì í. lẹ́la tá a sì mọ̀ bí pàtàkì lẹ́la tí ó pàtàkì dòhólò kásìkò ìrun ó tó ká kì í lẹ́la tí ó pàtàkì rẹ̀ ni pé mọ́lákùjì bèrè méjì ilé wa kírun ló fi wá sàlàyé àkókò òrùn kọ̀ọ̀kan fànàbí sallallahu alayhi wa sallam. arákùnrin kan náà wá sọ́dọ̀ ànàbí oní àbẹ̀rẹ̀ pẹ̀tọ̀ irú òjíṣẹ́ lọ́n àsìkò wo lọ́dà àsìkò wo làá máa káwọn àrùn wákàtí márùn ọjọ́ méjì lòun náà sí lọ́dọ̀ ànàbí kó fi lè máa àsìkò òrùn. sìnì pé tábà ń sọ nípa àkókò òrùn ó ṣe pàtàkì o àsìkò àsùnbà à ń láti jẹ́ kí àlùfájàrí ọ̀la kó tó di báàgì àwa kan máa ń tẹ̀lé kíní tẹ̀kọ́yìn ìyẹn táìmù kíní tẹ̀ máa ń ṣe jáde o sọ ó lẹ́kọ̀ọ́ o títí pé kò túmọ̀ sí pásìkò òun ti tó àsìkò òun lè má sí ìtò tó wọn sọ pé ti tó tó wọn sọ pé ti tó sọ fún nfàpẹrẹ ìran àsùnbà àlákòjúwe sọ́jọ́ bẹ́ẹ̀ làyíṣẹ́ bàbá ọ̀sẹ̀mí tí wọ́n ṣe àsìkò tí wọ́n kọ fún àsùnbà òun èyí ó sinmi ogún ìṣẹ́jú kéèyàn tó ṣe ìkọ́rán lèyìn ó fìrà ìdájú wípé àsìkò oorun gángan mọ́kì. sùkátùmọ̀ wá lo àwọn àsìkò oorun ètí á fún wa èèyàn ó gbọ́ àlàyé nípa àsìkò oorun kọ̀ọ̀kan yé tí yẹn bá ti á gbọ́ yé èèyàn wàá wò sí àsìkò sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣó ṣe rẹ́gí àbí ò ṣe rẹ́gí tọ́ba ti lè bára wọn èèyàn máa lò sẹ́ńpó náà máa dín ìsì máa lé bí ṣe ń dín bí ṣe ń léun àmọ́ wọn ò sósì rí bẹ́ẹ̀ àbó ti dín àbó lé so tali pé àsìkò oorun ó ṣe pàtàkì pọ̀ tàbí náà bá tìwá náà wọ̀tánlá kó ṣe àlékún àgbọ̀yé ẹ̀sìn rẹ̀ fún wa. àfàwa ni wàmí ìṣòro ti à nínú àwọn amájẹ̀mú etí ọ̀gbọ́dọ̀ má pé sára ìrún the whole of the world thing oníkásìkò ń wọlé kó di páàkì. wọ̀lẹ̀ áfúlùfín àní ah, tí aslum bẹ́ẹ̀ ń pé ìpìlẹ̀ ń bẹ̀ aslum bẹ́ẹ̀ yẹn ni pé ad-dalil èrì tí ń tọ́ka sí pé lára májẹ̀mú èyí tí ń bẹ fún ìrun oníkásíkò rẹ̀ wọlé kátókì ẹ̀rí rẹ̀ ní hadith Jibril wọ́n máa ń pè hadith ní hadith Jibril látàrí pé òun ṣe ìmáàmù fanabi amma nabiya sallallahu alayhi wa sallam fi awwal al-waqti ó léwájú kírun. fún ànábì ìyẹn pẹ́jọ́ méjì lè lọ́jọ́ àkọ́kọ́ yára ké lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì lọ́ra díẹ̀ kó tó di pé yóò ké nígbà parí irun tán ní ya Muhammad bí wọn náà bá kírun àlàfo àsìkò tí mo kírun lọ́jọ́ àkọ́kọ́ àtàlàfo àsìkò tí mo kírun lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì òní kí wọn náà kò sì máa kí yẹn ni pé wọlé asòfin ẹ̀rí lórí wípé a ń láti ṣe sùúrù kí àkókò òrùn kọ̀ọ̀kan ó tó kó tó di páàkì ẹ̀rí rẹ̀ hadithu Jibril ni o hadithu tí malaku Jibril tó fi wá ṣe àlàyé nípa àkókò òrùn kọ̀ọ̀kan fànàbì níjọ́ náà lọ́rùn amma nabiyya sallallahu alayhi wa sallam fi awwal waqti wa ó kí àwọn fànàbì lọ́jọ́ alákọ̀ọ́kọ́ bákòókò òrùn kọ̀ọ̀kan bó ṣe ń tó bẹ́ẹ̀ ni nkírun kọ̀ọ̀kan lọ́jọ́ alákọ̀ọ́kọ́ lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì ó kírun fáànà bíi fi àkèrèhì lọ́wọ́ parí àkókò òun yẹn ní ọjọ́ kejì wakọ́ọ̀l nígbà ó parí ọjọ́ kejì tán ọwọ́ ní tọ́ ya Muhammad ilé òjísálà Muhammad asalaatu ma bayna bayna lọ́wọ́kẹ́yìn bí wọn náà bá kírun láàrin àlàfo àkókò méjèèjì oníkó rẹ̀ sí. àdìsí yìí imam ahmed tirimidi nasaayi àwọn ni wọ́n gba hadithu àwọn ni wọ́n gbà wá. a padà wá sí àlàyé àkókò òun o. hadithi mi tí wọ́n tún mọ́ wá wà ní abdullahi ibn amr radiyallahu anhuma abdullahi ibn amr ló gba hadithu wá. أن النبي صلى الله عليه وسلم قال وقت الظهر إذا زالت الشمس anábì ní àkókò tá a máa kírun àìlà bóyá òun bá ti lè yẹ̀tàrí ni o tóòrùn bá ti yẹ̀tàrí wàkàna bílò rọ́jòlì kàtó léhe yẹni pé ó bẹ̀rẹ̀ látìgbà tóòrùn bá ti yẹ̀tàrí tí èdìgbà tí ojí èèyàn tí ó bẹ èèyàn dọ́gba. máàlám táàdùn làásìrò àkókò àìlà àkókò rẹ ni àkókò rẹ ni lókun ìgbà tásìkò àlàásàrì ọba tí wọlé bí aka bẹ̀rẹ̀ bí àsìkò ìrun àìlànà ìkíní tóòrùn bá ti yọ láwọn àkókò kan bóòrùn ṣe ń yọ òjì wa yọ ga bóòrùn bá ṣe ń ga bí bá ṣe ń lọ òkè sí bẹ́ẹ̀ lòjì wa ìní ọ̀ma lọ òkè ìní ọ̀ma lọ òkè sí tóòrùn bá ti kọ́kọ́ yọ báyìí òjì wọ́gùn the more bóòrùn bá ṣe wá ń gòkè sí bẹ́ẹ̀ lòdì o yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù ṣé ibi pé yóò wá wà ní agbègbè méjì sámà yẹni pé yóò wà ní kábáníkà pín sámà méjì tí yóò ra wà ní sẹ́ńtà rẹ̀ kò ní í fèsì ìlà oòrùn bẹ́ẹ̀ ni kò ní í fèsì ìwọ̀ oòrùn lásìkò yẹn láwọn àkókò kan gbogbo ń tó lòdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní lòdì mọ́ mọ́ gbogbo nǹkan la èèyàn igi ni kò ní lò jìnnà láti gbà tó bá ń bẹ ní ìdodo sánà tó bá ti ara yẹ ikú òǹbi ìdodo sánà yẹn tí ó ń báyìí tọ́ra mọ́ lé ibi tí ó ti wọ̀ gbogbo òjì tí ò sì má tẹ́lẹ̀ ń òjì díẹ̀ wàrà sẹ́lẹ̀ báyìí òjì díẹ̀ tó sẹ́lẹ̀ ń àwọn àmọ̀yí tó bá jẹ́ bí wàá rúlà láàfin wọn ni bóyá kẹ́nìkan láì pẹ̀lú láì wọn ni àwọn àmọ̀yí tó bá jẹ́ tó bá ti ara sẹ́lẹ̀ báwọn ètò ṣẹlẹ̀ ara wọn bó ti ṣẹlẹ̀ àsìkò àìlà ó ti bẹ̀rẹ̀ nu àsìkò rẹ̀ wà ń lọ síwájú ó ń lọ síwájú ó ń tẹ̀ wájú títí tí ò di nǹkan tí ó fi bá nǹkan dọ́ba òjì nǹkan ni pé onímọ̀ta gbélé nìsín àríkó lòdì ẹ́ tó òjì hàn áwọ̀ àwọn tí ó fi bá dọ́ba tó bá dọ́ba lílo zawal ojú tó ńgbà tó ọ̀rùn tó kúrò ní sẹ́ńtà sánà àwọ̀ àfikún tó bara ti lè bára wọn dọ́gba àdékù àsìkò gbóòrè ó ti ń ṣe màá sàlámà nù bó ṣe ń jáde lásìkò náà wọlé kò yé o. ìlú ta mẹ́wọ̀n pásíkò àyílá ó ti tó àbí ti tò láwọn àkókò kan ìtì tí ó sọ̀rọ̀ lọ́wọ́ fún wa ni wípé àwọn àsìkò tó bá ti kó ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún sí àsìkò táàmì ẹ̀tẹ́ bá gbójú sámà èyí ò ní lè gbójú sámà dáadáa pépè òòrùn ti wà ní agbègbè méjì sámà ó ti wà níbi ìdodo sámà èyí ò gbójú sókè lásìkò yẹn tó ní táàmì ẹ kí ẹ máa wá sọ́run èyí ọ̀rá wá bóyá igi tàbí rúlà àbí pákó igi tí ọ̀bà wọ́ èyí ọ̀rá fi sílẹ̀ báyìí ilẹ̀ ibi táàbà wá fi sí ọgbọ̀dọ̀ kò gbọ́dọ̀ tẹ̀ kò gbọ́dọ̀ gbó tó bá tẹ̀ tó bá gbó ẹ̀ ní gẹ́ẹ̀tì tẹ̀ fẹ́ mú jáde ẹ wà ilẹ̀ tó bá straight dáadáa ẹ rà fi gírin sílẹ̀ fẹ́ẹ́fẹ́ táìmù tó ti pé òjì máa parí mọ̀ nǹkan láàánú lásìkò ń bá ti tó lásìkò ń bá ti súnmọ́ òjì ò ní síná tí ọba ti fẹ́ òjì náà ẹ fẹ́ wàá sí sòrò sòrò kìí ìṣẹ́jú tó pẹ́ láàrin bí ìṣẹ́jú mẹ́ta nǹkankan ni tòtò bá ti lè kúrò níbẹ̀ báyìí tọ́ra lóòjì tọ́ra ètò wa sẹ́lẹ̀ ara mọ̀ àmọ̀ yìí tó bá jẹ́ iye tó bá dẹ̀ ńlá fi kún ìgbà tí ò jí nǹkan tó bá bá nǹkan dọ́gba mo rò fún ti yé ṣe tó bá ti á bá nǹkan dọ́gba àsìkò ayé láti tán àsìkò àṣùnà àti wọlé nù ìfẹ́ àlàyé ńlẹ́ àbí ṣùgbọ́n láwọn àkókò mi mẹ́tọ́ ṣe wípé òòrùn ọ wà ní ìdodo méjì yóò wà ní ìdodo sánà yóò wà ní òòrùn ọ wà ní sẹ́ńtà sánmà ìmọ̀ràn yorùbá tí ń bá lóòótọ́ àìgbọ́ yé yóò wà látàrí ẹni pé kò ní yí ẹ̀kú ń bi àtàríwá síìtì àtàríwá ni ó wà. tó bá ti àwọn mẹ́lẹ̀ wọn àsìkò ẹ tún wá ara àwọn nǹkan tẹ́ ẹ fi ń pé òjijì tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó o jíun ẹ má ti kàǹtì ẹ sáfi lọ́bẹ̀ ṣe wà. tóun bá ti wá kú ní sẹ́ńtà lójú ẹ̀sìn láti rí pé òjì ń ti lé. sọ́yé ó ní òjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n òjì yóò wà lé tó wọn bá fẹ́ yọ òjì wa ọ̀nà ibi kíbla ọ̀nà ibi tó wọn ti yọ ìlòjì máa ń sábà dojúkọ sọtí àsìkò àṣù lóde máa jù tó bá fẹ́ máa àsìkò àṣù tó ti wọlé àbí tó ti wọlé ẹni tó bá fẹ́ máa kíbla <laughs> bá fẹ́ máa kíbla ọ̀rọ̀ ti ibi tí òjì bá kò dojúkọ bí ó bá dojúkọ gangan ní kíbla à ń padà bọ̀ wá síbi eléyìí yẹn ni pé ìgbà míì bẹ́ẹ̀ tó ṣe pé òun ó wà ní àtàrí òun ó wà ní dodo sánmà ti kábìdì sánmà so nǹkan ó sì lòdì ojú ń ẹ̀sán máa wo òun tó wọn bá ti lè mórí lébi tó tó tó bá ti lè yẹ kúrò níbi dodo sánmà ọ̀rọ̀ ayẹ sìnkẹ́ni báyìí ojú ń bí wọ́n báyìí lọ́mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò sì lé sí i ntọ́wá lé sí i ẹ̀ wà á wọ̀n o kẹ́bí lè bá àwọn àsìkò asiri mọ̀rọ̀kọ̀tì yìí tí òjì nǹkan tọ́ba wa bá dọ́gba ètò ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan ẹ̀ fi kún wájú pé ó ti ṣáìsì ẹ̀ náà bákan náà àdúgbò àsìkò ayé láti kọjá àsìkò àsòfò wọlé nù. sẹ́yìnyẹ sẹ́yìn nígbà sẹ́yìn <coughs> so àsìkò ayé là àti àsìkò àsòfò nù àsìkò àsòfò bẹ̀rẹ̀ láti bàtí òòjì nǹkan bá ti lè bá nǹkan dọ́gba títí èdè wáṣíkòlè eh, tí èdè àsìkò ìṣòrọrùn ìṣòrọrùn ni pé tí òrùn tí ó fi pán fẹ́sí fẹ́sí bàbá wa ànáwáwí nínú tí àwọn àlùmọ̀jùmọ̀ àkókò márùn ni a sọ pé ń bẹ fún ìrùn asiri ṣùgbọ́n lẹ́yìn kọ́ làbá wa so eh, àsìkò asiri oní àgbọ̀n oní àgbọ̀n bó ṣe pé àwọn àsìkò wọ́n pàtàkì jura wọn lọ ẹ̀san wọn ó jura wọn lọ wọ́pẹ̀lẹ̀ kìyàr ọ̀nbẹ wọ́pẹ̀lẹ̀ fọ̀dílà ọ̀nbẹ kọ̀dọ̀ ọ̀nbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sẹ́yìn bó láti àmọ̀ tí wọ́n ń gbèsè tó olóró ọ̀rùn jù àgbèjì òkè òórùn tọ́ràn iná ni gbogbo àsìkò ọ̀run pátápátá ó dá lórí òórùn ó dá lórí òórùn mímọ àsìkò ọ̀run ó dá lórí òórùn. òórùn tó wá yọ iná ìsìn nígbà bá yá ànírímá yóò kùnú tó bá ti lè kóónú tá a ráàlì dájú wípé òòrùn yìí ti kóónú magrebi ti wọlé nu ṣùgbọ́n àsìkò tá a máa ń ṣe nu àsìkò sínú náà ti tó ṣùgbọ́n àwọn kan wá sọ wípé táìmù tó bá kóónú tó bá ti kóónú pé kìí ṣe pé ti wọlé tán o kéèyàn tún ṣe sòwúrò bí ìṣẹ́jú méje ṣùgbọ́n táwọn ìdí sọ fún wa ni wípé ìdá àgbàlá ti sàmùsùn mi ní àhúnà wà àgbàlá ti mi ní àhúnà fàkọ̀dé àfọ̀rọ̀ àfọ̀rọ̀ yìí after five minutes àsìkò mangiri ti tó wọ́tọ́ bá ń gbà ẹ̀rọ lọ sínú yìí pé àsìkò mangiri bó láti mà pé ti tó oníkóòrùn òkú ni. òórùn wọlé lásìkò ìgbà míì tó yẹ pé ojú sẹ́mọ̀ ó tutù mọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́síláṣí àsìkò ṣáì àsìkò ṣáì gan ó ti tó kátó máa kí mangiri mi tó tí ọba tí ì sókùn wọn gbà fún mangiri ti wọlé. tẹ́yìn bá wá wọlé òun nígbà míì gbogbo tó ti sáwọn báyìí tipawupa yóò wà nbẹ lọ ìyẹn máa ń pè ní ashafakul ahmar awọn pápá làwọn bàbá máa ń pè ní Yorùbá awọn pápá ètò pupa òun yàtọ̀ sí samoko òǹkọ́n tamoko tamoko ni wípé láwọn àsìkò kan ilẹ̀ ó ti sùn yóò dábì ni pé bí òòrùn ẹ wà rí báyìí sí gbogbo tó tún wá mọ́ sóti bíbá tí ilẹ̀ tó sẹ̀ máa tí ó ti wá bẹ̀rẹ̀ tóbi ilé kó ní báyìí gbogbo ọkà ìfẹ́ ọkùnrin táwọn ọkọ lélẹ́yìn eléyìí kọ́ láwọn wí ṣùṣẹ́ fẹ́ kó lè àwọn ọ̀dùnkún tó rùn bá wọlé tán láwọn àsìkò kan gbogbo tètè sánmà báyìí yọ ọ̀pọ̀n lọ yọ ọ̀pọ̀n lọ lẹ́yìn tó rùn ti kó ní tán so ètò pọ́n tó bá ti lè wá kó ní tààrí ló tètè sánmà mọ́ àsìkò ṣáì ti wọlé nu àsìkò ṣáì ó ti wọlé nu ètò bá dùn bí ṣáì ó ní pé táìpì ìmáàmù rátìbì kì í kírun fáwọn èèyàn ìtọ́ dájú ní kéèyàn lọ lára tó bá ti pààrọ̀ náà máa pẹ́ dé wọ́n tó bá fi pé wọ́n máa pẹ́ táìpì máa ń tètè dé tó káyìtì kí àwọn ìṣáì káyìtì kí fún wọn. so eléyìí jẹ́ àsìkò lóòrì asiri magribi àti ìṣáì tọ́yìn àsìkò wọn àtúbà wọn kọ àsìkò wọn àtúbà oníkàlùfájàrí ọ̀la alùfájàrí oríṣi méjì onímbẹ fájìrún káàdìbọn wà fájìrún sadiq alùfájàrí ìtọ́jú òpùrọ̀ àti ìtòsòdodo ìtọ́jú òpùrọ̀ lẹ́yìn ìgbà tí màálẹ̀ ń bá wá tán òkú ó tún gbàdà kún lẹ́yìn rẹ̀ káàdìbọn eléyìí ọ̀sọ́ oúnjẹ jíjẹ kọ̀sọ́dẹ̀wọ̀ kọ̀sẹ́ ìran kíkí kọ̀sọ́dẹ̀kọ̀ ṣùgbọ́n sọ́ọ́dínkù lè pèsè wípé ó ní òye ètí ó là wá láti di agbègbè ibi tó hàn ti yọ òye wọn là wá láti ibi tó hàn ti yọ albayad alladhi yakunu fi ufuqi samaa min jihatil mashriq báwa bá ṣe wínú òye ìmálẹ̀ yóò là wá láti ibi tí òòrùn ti ti ń yọ so yóò máa yóò máa tàn yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yóò máa fẹ̀ tí òye àtìmọ́lẹ̀ ń tó fi kárí gbogbo ayé ilé ẹni máa ń pè ní tòló alifajir alifajir pé ó ti là àwọn àsìkò ọ̀run márààrún ó nu. afáwọn akọlọ́mbà ni kẹwọn wọn ní nínú àdéhùn abúlé bin amr bin aaf àni nàbíyà sallallahu alayhi wa sallam kọ́ wọ́pọ̀ bọ́ọ̀rì àsìkò tá a máa kírun àyílá ìdá zalati shams ìgbà tó ọ̀run bá yẹ̀ tàrí ni o mo pa ti mà tó ma yẹ̀ tàrí yẹ ọkọ wà ní ìdodo sánà sọba tí a lè mórílé ibi tí ó ti wọ̀ ọ yẹ̀ tàrí nù. àsìkò rẹ̀ bẹ̀rẹ̀ látìgbà tí ọ̀run bá ti yẹ̀ tàrí títí àwàká nàdìlọ rọ́jò lẹ́ka tó lè yí tí èdìgbà tí òjì nǹkan àbí òjì èèyàn tí ó fi gùn béèyàn ṣe gùn tí ó fi ga béèyàn ṣe ga tí ó fi gùn níbàámu sí bíyàn náà ṣe ga tó máa làm táhàdàrà lọ́wọ́ tù àsìkò àsìkò dúró sí ni lóògùn àti àsìkò àlàáfíà lè tí ọba ti wọlé. wàwá tó lè ásìrì àsìkò ásìrì náà ti bẹ̀rẹ̀ látìgbà tí òòjì nǹkan tó bá ti gùn tó bá nǹkan tó dọ́gba. máa làm tàṣàrọ̀ ṣàmùsù lóògùn àti ọ̀hún tí ọba tí ìpupa fẹ́sí fẹ́sí kọ́ yẹ́lò ìyẹn ni pé àsìkò àlàásàrì òun náà sì tó ń tẹ̀ síwájú wọ́pẹ̀lì sìfẹ́rẹ́rì náà ìyẹn tó lè kírun àlàásàrì lásìkò ìgbà náà ṣùgbọ́n bàbá ṣe ń jìnnà sí àkókò òun sí bẹ́ẹ̀ ni ládàá òun yóò máa dín yóò máa dín yóò máa dín yóò máa dín tó fi jẹ́ pé ètò lóore jùlọ ni kéèyàn ò kírun lásìkò rẹ̀ bá ti ń tó àsìkò rẹ̀ ti wọlé báyìí sáyẹ́kẹ́bí flori ni àṣenáfíà araka mẹ́rin so lẹ́yìn rẹ̀ kásìkọ́ màkà máa bá ìrún lọ́ni. wọ́wọ́ pẹ̀lú magrebi àsìkò ọ̀run magrebi òun náà bẹ̀rẹ̀ látìgbà tí oòrùn tó bá ti lè wọnú máa làm yẹ́gìbì ṣàfàkọ́ àsìkò ẹ̀ náà tún gbọ̀n ógbọ̀n ógbọ̀n dìgbà tí àwọn pápá tí ó fi wọlé tó bá ti lè wá wọlé àsìkò magrib ti tánu wàwá pèlè ẹ̀ṣá bí àwòrán pápá tó bá ti lè kó ní sáàrò náà mọ́ àsìkò ṣáì oní àbẹ̀rẹ̀ nù ìlànà ìṣẹ̀láyé tí ì di ìdajì ooru wàwá pèsè láti ṣubú ẹ̀yìn àsìkò wọn àsùnbà oní àbẹ̀rẹ̀ ní ntùlọ́rìn ìfàjìrì lọ́sìgbà tí àlùfájàre tó bá ti lè là náà làǹtàkùlọ̀ ìṣàmṣù àsìkò ní tiẹ̀ náà gbọ́n ogún di ìgbà tó ń rọ̀ bá ti yọ bóun bá ti lè wá yọ ìran àsùnbà ó ti di kọ̀dọ́ọ̀hù nu afẹ́sàn gbèsè nu kìí ṣe àdáhù mọ́ kìí ṣe pàṣẹ fẹ́ mọ́ wá mọ́. Imam Muslim àwọn ni hadith yẹn wá. rákà mélòó láwàá bá níbi ọ̀run táàbù mọ̀ wípé aki lásìkò rẹ̀ kí lásìkò rẹ̀ ti lọ kó tó di pa aki. wàyí dùrọ̀kù wọ́pù sọ̀láàt bí ìdúrà àkẹrọ kàátì. èyí ó máa bá àkókò oorun kọ̀ọ̀kan pẹ̀lú kéyìn pẹ̀lú kó jẹ́ pé ntòkù sí àsìkò ntí èèbọ̀ ìyẹn láǹfààní láti kíráka kan bẹ̀ tí a ti lè kíráka kan kásìkò oorun ó tó kọjá kó tó di pé yóò jáde èèyàn kírun àdá ánú èèyàn kí lásìkò rẹ̀ nu èyàn ò kí lẹ́yìn tí ń san gbèsè ìrun. torí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé man adraka rak'atan mina salat faqad adraka salat ẹ̀ ń bá bára kàtàn nínú àkókò òru kásìkò òru ó tó jó tán oníbẹ̀ rẹ̀ níbẹ̀ ó ti rìn lásìkò rẹ̀ faqad adraka salat onítàn lẹ́yìn ó lè bá lásìkò rẹ̀. àwọn àsìkò tí wọ́n ní ká máa kírun la yahillu ta'khiruha kọtọnà kálọrùn lára ká má sì kí láwọn àsìkò kọtọnà kálọ lára kásìkò rè ó fi jáde. àwọn tààkìrì bá àdíyá àwọn ọ̀tíyà fàìbẹ́ ìfẹ́ ẹ̀kọ́ kò tán tọ̀nà kálọ apá kan nínú rẹ̀ kálọ lára kó ní àsìkò rẹ̀ lẹ́yìn obìnrin àwọn olùbẹ̀rẹ̀ yálà orí gbọ́ ni àbó orí gbọ́ fún oní ẹsikẹ́sì ni àbó oní ẹsikẹ́sì ọláròyé ni àbó ọ̀làwíjàre ìlà ìdá àkọrọ̀ ha àbí tíyẹn bá lọ ìrún lára lìyàjìnà ha máa lọ irí ya láti lè bá a kí pẹ̀lú ìrún mi ìyẹn ni alìjámọ̀ bẹ́yìn sọ̀làtàyìn kéèyàn ó kírun méjì pọ̀ ní àkókò ọ̀kan nù wọn. jámù méjì onímbẹ jámù tààkìyàn àti jámù tẹ̀kídìmù eléyìí wọn máa ṣẹlẹ̀ fún onírìn àjò ṣùgbọ́n onílé jámọ̀ tẹ̀kídìmù nìkan ló lè ṣẹlẹ̀ fún onílé yàtọ̀ sí jámọ̀ tààkìr ìgbà tí wọn máa ṣẹlẹ̀ fún onílé ni pé tójò bá rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tójò bá ti ṣú báyìí nábì ìbàdí sáyẹn wọn ó kí pọ̀ ní ọ̀pọ̀nà bẹ́ẹ̀ o kójú òṣù òsínú àwọn táwọn àfáà ti à ń tí àti máa ń kírun mágbèbà àti ìṣá ìpapọ̀ èyí ò ju ọ̀rọ̀ báyìí pẹ̀lú májèmú kọjá pé téèyàn bá pẹ́ ní ojú yorùbá lulu sáwò yóò tutù aṣọ wájẹ́ pé yóò jù ká lóò tutù àti pé àlèkí jámù láàrin magrebi àti ìṣáì ṣùgbọ́n tó bá jẹ́ onírìn àjò jámù méjèèjì ní bẹ́ẹ̀ fún jámù tẹ̀kídìm àti jámù tàkìr tẹ̀kídìm ni wípé àti zori àti asli yóò kí méjèèjì papọ̀ lásìkò zori rákà méjì méjì jamu takhir òní pé yóò kí ọ̀n zórí àti asiri yóò kí méjì papọ̀ lásìkò asiri magrib àti ìṣáì lásìkò magrib jamu takdimu nù takhir òní pé kí magrib àti ìṣáì papọ̀ lásìkò ìṣáì nyẹfẹ tó bá jẹ́ onírìn àjò ṣùgbọ́n onílé jamu takdimu ń bẹ fún. sáà lè fi jamu tójú bá ń rọ̀ láàrin zórí àti asiri bíi àbá lè ṣe ọ̀rọ̀ méjì làwọn àfa àṣọ ṣùgbọ́n àlè ṣe ẹni pé òjò rọ̀ ní ìfì zuri àti asri àlékípọ̀ ṣùgbọ́n àdínà àwọn afá àtàkùn wípé àlè ṣe ẹgbẹ́ ìmọ̀ màálì kọ́ lọ́nkọ́ bá nìkẹ́ wọn ọ̀rọ̀ tí a gbára lé ní ọ̀rọ̀ ẹnìkan náà wọn sàdé tó sọ wípé kò sí nù súnà kákí zuri àti asri papọ̀ fújò ṣùgbọ́n ìkọ́kọ̀ wà ní pé orúkọ lónà ìdẹ̀kùn lọ́jọ́ fún wa ní pàtàkì olóṣèlú àbáwá láwọn àgbẹ̀ tó ti fi pé ilẹ̀ máa ń yọ̀ lẹ́ǹta tó lè fi ṣe jámù tá a ti ń bẹ ló ń lé bóyá afẹ́ ṣiṣẹ́ abẹ́fẹ́ nìkan ní ìṣàtọ́jọ́ bíi dókítà parí pé hmm, tó bá bẹ̀rẹ̀ ní lẹ́yìn zúrì báyìí magrebi ó ti wọlé kó wọn tó parí irú ẹni báwọn kò sí tó burú yóò tó borí àti asùn yóò tó papọ̀ so kò sí tó burú láti ṣe bẹ́ẹ̀ bákan náà tílẹ̀ bá ń yọ tàbí tí òtútù bá mú kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ìlú òtútù máa ń mú bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bì mọ̀lẹ́fọ̀láwọn bíi jẹ́ ẹ̀sìn tẹ́lẹ̀ ti máa ń fẹ́ gan-an so kò sí ní tó burú ìyẹn ló fi jámù láàrin magrib àti ṣá ọ̀rọ̀ àwọn yàrá rẹ lọ. ọ̀dà tí ìwà lè fi jámù láàrin ọ̀run méjì bóyá magrib àti ṣá ní ìsọ̀lá pẹ̀júwe tí ìyẹn lè fi nà lóbi ìyẹn lè fi nà lò. kódà járù masjidi ẹ̀ ti ń gbé lẹ́nu rẹ pé yọkànlá sínú yàrá rẹ bọ́ sábà rẹ àbẹ ẹ̀ ti ń gbénu stọ́ọ̀n lápẹ̀júwe kódà lè fi jámù láàrin magrib àti ṣá ìyẹn tó jọba rọ tàbí fún ìdí mi náà àwọn kódà ká sọ wípé òjò kẹ́kọ̀ọ́ tí ẹ̀ ní kàlá ọ̀nà tí ó rìn sí èdè mọ́sálásí maskov àjà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òjò kẹ́kọ̀ọ́ ní pa nígbà òjò ti lè rọ òun náà láǹfààní sí rọ́sọ̀ so ọjẹ́ ìtàbádìnà ni wípé wàlá yàhìlù ta'khiruha kọ̀tọ̀ kálọ̀ ìrún lára àwọn ta'khiruha àwọn ta'khiru ba'di àwọn tíya tàbí kálọ̀ apá kan rẹ̀ kálọ̀ lára tayọ àkókò rẹ̀ tó yẹ káàkiri yálà lè àwọn bẹ́rin fún ìdí kan àbí ètò ẹ̀sìn ìdí pàtàkì ilà ìdá àkọ́rọ̀ ha àfẹ́ pìyàn bá lọ ìrún lára lìyàdì náà bèrè à láti lè bá a kí pẹ̀lú èmi. fàyínà òyàjò adékúngbà náà ó lẹ́tọ̀ lè àwọn bẹ̀rin fún ìdí pàtàkì kan fún àwíjàre kan fún àròjàre kan fún ìdí pàtàkì kan ní safarin yálà ìyẹn jẹ́ onírìn àjò ni ìyẹn lè kí mágídà àti sáì papọ̀ lásìkò sáì ó lè kí sírí àti lásìkò ọ̀dà lásìkò asiri. àwọn mátọrin abẹ́rẹ́ tí ẹ̀jẹ̀ onílé ìyẹn lè kírun méjì papọ̀ ní àkókò ọ̀kan torí péjọrọ̀ àwọn márùndín àbí nítorí àárẹ̀ kan tí ń ṣèyàn àwọn náà wì á àbí fáwọn ìdí mi tó tún dàbí eléyìí. wal afdal èyí tó lọ́lá jùlọ onítàkùnléèmù sọ̀lá àti fi awwal waqtiha oníkéyìí ò kírun kọ̀ọ̀kan kọ̀ọ̀kan básìkò rẹ̀ bá ti ń tó báyìí tẹ́ ẹ̀ sàlùwà látán lẹ́yìn tí a bá pẹ̀rù tẹ́ ẹ̀ sàlùwà látán tẹ́ ẹ̀ kábẹ̀rẹ̀ ọ̀run ká máa kí nítorí lóore jùlọ nu. ìlọlẹ̀ ń àyàfi òun ìṣáyè nìkan ìdálámìyàsókọ̀ tí ó bá ní jẹ́ ìnira fáwọn tí wọ́n ó kírun lẹ́yìn rẹ̀ lọ lára ẹ̀kílágún mẹ́wàá ẹ̀kílágún mọ́kànlá òjíṣẹ́ lọ́wọ́ ọba sallallahu alayhi wa sallam anábì kí máa bí báwọn sàbí sáníjọ kan anábì wá wọlé lọ wọn sàbí wọn retí rẹ pé àsìkò sáì fẹ́ tó àzẹ anábì fẹ́ jáde wọ́n fẹ́ jáde lórí ìjókòó ẹlòmíì ti sọlọ débi wípé wọ́n ń gbọ́ àti ìtùnú ọ̀rọ̀ tẹlifíì ti àrùn lórí ìjókòó ti fẹ́ wà níbi tí a retí retí retí ànábì dé ànábì wa jáde sí wọn. ọwọ́ ni ìnáwó làwọn tó wá láwùlá àn àṣekọ̀ àlẹ́kùn àsìkò tá a kírun gangan lọ́wọ́ ká máa kí ìsáyìí. tí ì bá ṣe wípé mo tí yóò jà sí sọ̀rọ̀ yóò lè lára yín ẹ̀mí lè farada ni àsìkò tá a kí gangan lọ́wọ́ ká máa kírun. yẹn ní pé gbogbo òrùn pátá ètò dáa jù bá ti ń pè é ká kí i àyàfi àwọn ìṣáì nìkan wọ́n fẹ́ ká lọ lára pẹ̀lú májẹ̀mú ni o tí ọba ní le tí ò ní já sí sòro fáwọn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ ìrẹ imam. wàyí la zòòrọ àtúnfìrun àìlà wọ́n fẹ́ ká lò náà ká lọ lára ká má tètè kí fi ṣídàtì lẹ́hárì lásìkò àti ojú ọ̀nà tí bá ń gbóná gan lásìkò tí ojú ọjọ́ tí bá ń gbóná gan tó wọ́n máa ń mú gan fẹ́ pé àtijáde ń gbàgbà síta báyìí yóò le so anabi ní ká kájẹkọjọ ọjọ́ tutù kótó di wípé a yẹrun dórí nínú hadith qala nabiyyu sallallahu alayhi wa sallam idha shadda al-harru bójú ọjọ́ bá gbóná tó gbóná hehehe fa abridu mina sala ani sala ìsàn yín tẹ̀ ràkí yẹrun dórí kájẹkọjọ ọjọ́ tutù díẹ̀ kótó di pẹ́ kì í. fàyínà ṣẹ́dátà lè hàrùdì torí pé ìgbóná ojú sánmà tó gbóná yééhìn ní ń fẹ́ jahannam nínú àwọn àkókò méjì tí na jahannama ti máa ń mìta ìkánmẹ́nu o iná ó ké gbàjáde lọ́bọ́lọ́ pẹ́tọ́ ìrẹ́lọ́wọ́ ọba apá kan náà ni wọ́n sì ń jẹra wọn iná ó ké gbàjáde lọ́bọ́lọ́ pẹ́tọ́ ìrẹ́lọ́wọ́ ah òun ti agbóná jù ó débi wípé. iná ti ń jẹná iná ti ń jẹra wọn ọlọ́run wa fún láǹfààní pé kọ́ máa mí ìtàlẹ́ méjì lọ́dún yóò mí ìtàlẹ́ àwọn a báyìí tí ò ní fẹ́ lé àìsàn máa ṣe bẹ́ẹ̀ náà lásìkò ọyẹ ti sáyọ tí ó mú tí ó lágbára gan ànábì ní tọ́ba ti ẹ lọ́ra kírun wọ́n mi nfa kátó ìṣẹ̀lá ẹ̀ńtí wọn bá bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́jọ́ máa lé ìlú dáadáa tó yìí lákọ́dá ìhà mọ̀rọ̀tábàn bí azúrí àti asùn ńlọ pẹ̀tẹ́kì yá tètè tààràtààràtààrà má dábàá sí o tètè lọ sán. bí lè bí kọ̀dá kéèyàn máa jẹun kódà àwọn àfáà sọ wípé ẹni tó bá gbọ́ kí hàn pè ń ọgbọ́ kí hàn pè ń báyìí ó sì ń ṣe nǹkan lọ́wọ́ bí àwọn orí lọ́wọ́ ni ó sì wéré nǹkan gbàtí ìwéré tán àsìkò sórí ti parí a sì ti wọlé kó tó di pé yóò kì í wọ́n ní kọ́mọ wulẹ̀ kí lókè ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀. torí pé nǹkan ṣe ń yàtọ̀kàbà kẹ̀dé yọ̀rọ̀tà mi nàlẹ́ kàbá yẹ̀ ńlá kan ló dáná àwọn ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá sì ni. so àfi kéèyàn ò ṣe tuntun bá kéèyàn ò tún bá kú òun bẹ́ẹ̀ ọwọ́ ní tó nù níwájú ọlọ́run sòyẹn ni wípé kódà àwọn kàtí ẹ̀pẹ́ ní bídíà kíyàn máa jẹ kásìkò àsìkò ràn ọ́ lọ kéyìn òtó kí torí pé kìí sábà nàbí ṣe ń kinu wọn ni adáta fi amúrin náà adá máa lẹ́sà mi fà wíwá rọ́dùn ọlọ́run nígbà lọ́wọ́ nítọ̀. ẹni pé ọ̀nà ń fa tẹ́tí ìṣẹ̀láàtù ẹni tí wọn ka bómi tó bá mọ tó bá bọ́ mọ lọ́wọ́ wọ́jọ máa lẹ́yìn mú bá dára tó lọ àkọ́dọ̀ ẹ̀yà kó yà taratara kó ètò lọ sán ni ó tí ó bá wá sán yóò sán tábàn ó kì í bóòrè kí áfíríkì ó kì magrebi kó tó kí ìṣáì abóòtú ẹgbẹ́ ọ̀rún mẹ́rin pọ̀ góòrì aláṣẹ magrebi ìṣáì kẹfì lórí ìṣáì ló fi abẹ́rẹ́ pé àti nàmbá ẹni magrebi ọwọ́ àtẹ̀lé aláṣẹ góòrì rárá zóòrì ló ti pè. torí pé ìjísọ́lá ọba sallallahu alaihi wasallam náà jazzatul khandaq àwọn kẹfìrí wọn ká ìrojú bá nàbí wọn ò jẹ́ láǹfààní láti kírun tòkí aṣọ tó ànábì wa ni ah ó sá ó ti bí ẹni ṣépè bí ẹni ṣàdúrà fún wọn pé tó wọn ká ìrújú bá wa wọn ò járáyè kírun lásìkò rẹ̀ gbàtí wàá sàrùn padà ọkọ̀ kí áfírí kótó ti pé yóò wá kí magrebi kò wọ́n pásítọ̀ magrebi ti wọlé kọ́kọ́ kí magrebi kò tó kí asiri sọ asiri lọ kọ́kọ́ kí lẹ́yìn rẹ̀ ló wá fi magrebi lé ní ẹ̀yìn sọ ń bá jẹun náà bí òfin ọ̀dà kéèyàn máa jẹun ọ̀ màtí gbogbo àwọn olóòjáde láyé sọ فجاء بين واو قطوه من سلالو كيانا فإن نسي الترتيب أو جهله أو خاف فوت فوت فوت أو خاف فوت الصلاة سقط الترتيب ومن طيب ومن فإن نسي الترتيب ترى تيابا بطيء أما يكون هو تولير أماني àbáyé màkà ńlọtì ẹ̀ bá débẹ̀ kọ̀ mà pé yàn máa ń tòrun léra wọn ní orúkọ bẹ́ẹ̀ yàgbà magrib ti tó kí wọ́n sì kọ́ kí magrib náà fọ́n tó kí sórí àti asiri. àwọn káàfa fàwọ́tà sẹ́láàt àìbẹ́ ẹ̀ tí ẹ̀ kọ́ ẹ̀rú ń bà pé ìtì máa ní san sórí àti asiri kí n tó kí magrib àti kọ́ magrib náà ó tún bọ́ máa ń lọ́wọ́ so nírú òfìsí báyìí kọ̀ pọn dandan mọ́ láti tó lérí ara wọn ṣùgbọ́n ìtọ́ pàtàkì jù ní wípé básìkò ká máa kí ní àsìkò rẹ̀ kódà kéèyàn máa jẹun àmọ̀dáwó ńláàjù àwàálẹ̀ àjálùnà biyadillahi ta'ala àsìkò àjàlẹ̀ nìkan kan wá a fàyè lẹ̀ kò sí lọ́wọ́ wa o lọ́wọ́ ọlọ́run ńlọ́wọ́ o a sọ pé òun wọn ọ̀kọ́ tún wò ní ìfẹ́ fáadà kó gbúwèsì ẹ̀rùn déwájú ọlọ́run ta'ala ọlọ́run tó wọ́n sànù wọ́ o kó ṣe ọlọ́mọ àdìjẹ́ náà kọ́míṣọ́ ní ọmọ náà kó abati ń kí ọ̀ràn yẹn kọjá tó lè máa ṣe náfìlà sí kọ́ wá ṣe nítawọ́ gbà fún wa rabbana atina fi dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹ jẹ́ ká sọ pé jazakumullahu khairan abẹ́lẹ́ ọba àlùkẹ́lá kí ẹ dákun bá san àwọn stars eléyìí tí wọ́n tún bá wa sọ ní àsìkò yìí náà ọlọ́run bẹ́ẹ̀ àti gbọ́ báyìí dákun jẹ́ kí a lè máa mú lọ ọlọ́run eléyìí tí ó ti rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ dákun má jẹ́ ó ní wa lára ètí ò tí wà rọ̀ wá lọ́rùn nínú tí wọ́n bá wa sọ ọlọ́run dákun fi rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rùn ètí ò tí ya tẹ́lẹ̀ náà ta ṣe gbọ́ yí báyìí ọlọ́run má ó dàgbọ́n wa lọ́wọ́ ń gbé kọjá ẹ dákun jẹ́ kí a sí dáadáa ọlọ́run bá yóò bùkún ẹnì kọ̀ọ̀kan wa àwọn ọmọ àtìlẹ́yìn náà àwọn ìyá wa lẹ́yìn wọ́n ní kò yọ ẹ̀yìn náà lẹ́ o sí olórí kò yọ ẹnì kankan wa lẹ́ o ẹ jẹ́ kí gbogbo wa náà dọ̀dá àwọn ní nínú àwọn ní ọ̀dọ̀ àwọn abúlé náà pé kí tó máa fi dá ṣíṣe olórí náà ní ilé ọlọ́run báyìí náà ẹ jọ̀wọ́ kí ni ìdájọ́ lórí wíwáyé padà ìmáàmù Mahdi. bisimilahi alhamdulilah wasalaatu ala rasulillah Mahdi òkulẹ̀ tí ìwà ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Mahdi ṣẹ̀ ń bọ̀ ni nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì méje èyí tóbi jùlọ tí ó ṣẹlẹ̀ yí ọ̀pá oní kòrójìl máàdì oní kí máàdì ọjáde síta so kìí ṣe máàdì táwọn amadé àwọn wí gbégula mahamadu rárá làmàmàdù kọ́ ni máàdì so ló fi jẹ́ pé láti lè bá prove ẹ̀ pé anigula mahamadu ni máàdì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ òpó tó jẹ́ orígun ìgbàgbọ́ ìní àti dìwọ́ lára ẹni wípé ànábì ní òní sànàbí ẹ̀ka lẹ́yìn lẹ́yìn òun àwọn fẹ́ pànàbí ń bẹ̀ tálà ànábì ọ̀hún gbọ́dọ̀ mahamadu anabi ẹ̀yìn sá anabi ni ọ̀rọ̀ oníkọ̀ àwọn ní òsín ti ń jẹ́ anabi ẹ̀yìn sá kankan masiru dajal anabi ni ọ̀rọ̀ àwọn ní òsín masiru dajal torí kíni láti lè bá a fi bí máàdí múlẹ̀ yẹgula muhammadu pé òní máàdí tànàbí ń wí so máàdí tànàbí ń wí àsìkò rẹ̀ ọdún méje péré ni ó lò nínú sẹ̀mí lálàfọ̀ ọdún méje ìjẹun owó ọ̀pọ̀ débi pé àyẹ̀rẹ̀ ń tí ó gbà sọ́dákọ̀ àyẹ̀rẹ̀ ń tí ó gbà zàká ìfọ̀kànbalẹ̀ ó wà láàrin ìlú ìyẹn níjẹ́ òní sí nínú àwọn àsìkò tá a ti á lò lọ bọ́lá tí a rí àsìkò kan náà àwọn àsìkò tó ti lọ mẹ́rin pé tọ̀ àwọn arẹ́ njẹ́ ọ̀sẹ̀ pé sòkè tí ì dé sò má dé òsì dé bàrúfù má dé ilé tí táwọn ọmọdé à ń pa tí a ń pariwo rẹ̀ má dé gangan ń bọ̀ kè tí ì dé má dé gangan tí ń bọ̀ yóò sẹ̀mí jésù ọba láyé mo sọ pé ẹnu ogbó akọ̀wé pé jésù ò tí ì dé sòmùgbà jésù ò tí ì dé má dé náà ò tí ì dé náà. ahsanallahu ilaykum ẹni bí rèbèrè pé sí ọlẹ́tọ̀ kéèyàn yan nẹ́fílà níbi tó ti kírun ọ̀ràn yàn kò sí ní tó burú láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáa jù oníkéyìn ọ̀rọ̀ lọ yan nẹ́fílà láàyè ní yàtọ̀ síbi tí yàn ti kírun ọ̀ràn yàn àwọn sálàf kò sábìsì kan lórí rẹ̀ ju pé asláfù náà sọ̀lẹ̀ hàn àwọn ẹni tí wọ́n jẹ́ ní ìṣíwájú tí a bá kírun bìkan ibi tí a ti kírun ọ̀ràn yẹn ibẹ̀ kọ́ ni wọ́n ti ṣe náfìlà so ntí a fẹ́ kọ́ ntí a fẹ́ gbà ń ni wípé gbogbo àwọn àyè tá a ti ṣèjọsìn fọlọ́run gbogbo ẹ̀ ni ó jẹ́rìí gbé àlálùkè àmọ́ kó lè bàjẹ́ pé bí ó jẹ́rìí bí ó jẹ́rìí bí ó jẹ́rìí bí ó jẹ́rìí ló fi dáa kọjá pé ibi tí yẹn bá ti kírun ọ̀ràn yẹn yóò ní ṣe náfìlà ń bẹ̀ so tó dáa jù nìyẹn ní ìbá ti kírun ọ̀ràn yàn kéèyàn kó bẹ̀ kọ́ lọ sí náfìlà ní àyè mi kódà wípé báyìí yóò ṣe jẹ́rìí ibi náà tún jẹ́rìí ẹgbẹ́ ilẹ̀ tó dúró sí jọ́ mi ìrún náà tún jẹ́rìí pé ah, ó kírun bí ó kírun bí o so àǹfààní sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. asana alaykum ẹni béèrè béèrè pé kí ni ìdájọ́ ẹni tí àsìkò oorun tó tí wọ́n á ṣiṣẹ́ kan lọ́wọ́ tí ọ̀wá fi iṣẹ́ náà lẹ̀ tí àsìkò oorun fi lọ bí oníṣẹ́ tí ń ṣe iṣẹ́ ọ̀gá rẹ̀ ni kó tó ń bá fi iṣẹ́ lẹ̀ lásìkò lọ ó lè fa wàhálà láàrin àti ọ̀gá rẹ̀ pé kí ni ìdájọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀. sẹ̀ríkọ́lọ̀ ń kọ́ sànù wa ibi téèyàn ọba ti kọ́sẹ́ kéèyàn ọmọ ẹni tí wọ́n fẹ́ kọ́sẹ́ lọ́wọ́ rẹ̀ ṣé mùsùlùmí ni tó bá jẹ́ mùsùlùmí sẹ́ńtọ́ sùn dùn láàtọ́ gbọ́ yé ẹ má kàjá fọmọ wa sọ́dún yàn ọ́dínárì lè pé ìdíkọ́sá lọ wa ni. dábà tí náà la léwe ó yẹ kó máa tẹ̀síwájú lágbà o so kọ́ tọ́nà láti lọ́rùn làǹgbà tí ì fẹ́ rú ẹrú ni ó sẹ̀ máa retí ìyọ̀ǹda ọ̀gá rẹ̀ so gbàgáyé eh, àǹtí mẹ́mbẹ̀ ni wípé ọmọ afẹ́ ọ́ so bí sì ọ̀bá wọ̀ lọ́dọ̀ rẹ̀ lọ kọ́sẹ́ so kọ́ tọ́nà o ẹrú nìkan ẹrú nìkan nígbà láàyè ń bẹ fún láti má lọ kírun jimá níjàmá kọ́mọ̀lá kẹrùn jìnnà torí pé yóò ka ìròjú pẹ̀lú sẹ́tíńsẹ́ fún ọ̀gá rẹ̀ wíwé sì sẹ́rú sọ̀kọ̀lẹ́tọ̀ láti lọ́rùn lọ́rọ̀ ọlọ́run sànù ọ́ àfitẹ́yìn bá gbàgbé nìkan nílé gbàgbé ńgbà míì títí bọ́ǹtì kírun tí òsì tí ì kírun ṣùgbọ́n bá ti rántí o kò sí ẹsikẹ́sì kankan mọ́ lọ kí ni. assalamu alaikum ẹni bí èrè bẹ́ẹ̀ pẹ́ jọ̀wọ́ tí obìnrin lè fi ọṣẹ sírun ọṣẹ. obìnrin lè fi ọṣẹ sírun kò sì lè fọṣẹ sírun ó lè fọṣẹ sírun tó jẹ́ pé ọṣẹ tí ó fi sírun kò ní padà kó ìnira bá bóyá ní àsìkò yìí tàbí lọ́jọ́ iwájú wọ́n ti jẹ́ pé yóò bá padà bí ìnira lọ́jọ́ iwájú sòkò lẹ́tọ̀ọ́ o wọ́n ti pé àwọn máa kan máa dà láàmú ẹ̀rù eh, ẹ ti le jù ó ti ṣe kíní jù sódì wọn ntí wọn ó fura lẹ̀ níwọ̀nba oníkọ́ ra fi ọ̀sẹ̀ sínú wallahu alam. assalamu alaykum ẹlẹ́bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ṣé sísú òjò ó tó lẹ́rìí láti ṣe jámù òjò ká sùn ta lè torí ẹ̀ka wọn ṣe jámù lọ. mo rò pé ńgbà tí à ń bá ìdánilẹ́kọ̀ọ́ lọ sísú òjò tó nìkan ní ta fi ibà àṣubọ̀ lọ pé ibà pàṣẹ fẹ́ parẹ́ bójú bá tó rọ̀ ní kò sí rọ̀ àyàfi tó bá tó bá ń fẹ́ atẹ́gùn béèjì tí bá ń fẹ́ atẹ́gùn béèjì so nígbà yẹn kò sí ní tó àdìsíjámù kálukú lè gbalé lọ. then tí ah, mo sì fẹ́ sọ pé nìkan mo ti gbàgbọ́ lọ. Ah, then tí wọn bá ń rọ táwa kan sì wà ní mọ́ṣáláṣí afẹ́ kí magrebi tàbá débi tàbá ń pè ọ̀ràn lọ lẹ́yìn ashadu anna Muhammad rasulullah àní sọ pé hayya ala salat hayya ala salat sallu fi rihalikum láwì kálukú kírun lè rẹ̀ lẹ́yìn òwe tí bá ń pẹ̀rùn abdullahi ibn abbas nígbà tó ṣe bẹ́ẹ̀ àwọn tàbí ìyókù wọn wò lójú oníkẹ́ni báni bí gan ṣe máa ṣe nu bí ṣe máa pa ẹni tí ó bá pẹ̀rùn láti ọ̀nà pé sallu fi rihalikum sallu fi buyutikum so náà. asanala ileikum ẹni béèrè béèrè pé báwo ni obìnrin tí ọkọ rẹ̀ kú báwo ni ó ṣe ṣe òǹkà òpó rẹ̀ tí ó ṣe tí irúṣẹ̀lẹ̀ yìí bá wáyé ní àárín oṣù pé kò sí ìbẹ̀rẹ̀ oṣù lè pààrọ̀ pẹ̀tọ̀ oṣù lè ti parí oṣù kejì ti parí àárín oṣù ní irúṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ báwo ni ó ṣe wá ṣe òǹkà ọjọ́ tí ó fi mọ̀ pé ó ti pé. ìkíní oṣù tí ó kà kìí ṣe oṣù kàlẹ́ndà Gregorians oṣù ojú ọ̀run òní yóò kà oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá lèyìn ó sì ti sọ pé ọkọ tó bá kú. ayaba kò sí ti ń jẹ́ pé ọjọ́ mọ́kànlélógún lóbi tọkọ rẹ ti kọ́ lẹ́nu o yíyá ló ń wá sọ pé nítorí àwọn ọmọ àwọn ẹlòmíràn ọ̀sẹ̀ kan ẹlòmíràn ọ̀sẹ̀ mẹ́ta kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o. oṣù mẹ́rin obìnrin tọkọ bá ti kọ́ lẹ̀ kò lópò kẹ̀kẹ́ tí ó sì ẹ̀ mọ́ wá pé àwọn ọmọ mi sáwọn rẹ kú sáwọn rẹ lọkọ rẹ. so ibẹ̀ abala kan nù lórí ìbéèrè tí wọ́n béèrè gangan bóyá àáfàá kú ní ìsìn ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù muharram lápèjúwe ajẹ́ pé bí èsì kárí o ọkọ̀ kú ní muharram twenty five àbí oṣù kìíní sọ́fàrù twenty five oṣù kápẹ́nu oṣù kejì rabiul awwal oṣù kẹta rabiul thani jumadal awwal ní sọ yẹ wàá ka ọjọ́ mẹ́wàá kù fẹ́ẹ́pẹ́sì yẹn bá pé fẹ́ẹ́pẹ́ twenty fẹ́ẹ́pẹ́ bá pé thirty ajẹ́pẹ́ on the five jùmọ́dà àtàní tí ẹ̀ bá wá pé ajẹ́pẹ́ on the six sọ bí yóò ṣe kánú yẹn ni pé ìṣojú ọ̀run ilẹ̀ yóò fi ṣe òǹkà tó fi January February March April May. asanala ilé kan ọlọ́run jẹ́ ká rẹ́mi àwọn afáwa pẹ́ o ọlọ́run jẹ́ tí ìyá wọn báyìí o kò sì jẹ́ ìyẹn ní kọ̀ọ̀kan wa náà àwọn tí ọlọ́run sì fi kàn náà ọlọ́run bá yọ bàrọ̀ wọn lójú. náà ẹni béèrè béèrè pé ẹgbọ́n tí ìyẹn bá ṣe àlùwàlà tán omi tó wá ṣẹ́kù nínú àgè tí àwọn àdà sẹ́sẹ́ ẹgbọ́n sálùwàlà jábí ọjà. omi tó kù lu àlùwàlà tí yàn dá ẹ̀fẹ́ kọ̀bàlù àlàjẹ́ ntí máa kà fi kọ́ ni wípé àwọn èsì kò ń ìjà ìléyà àti ìdásíkò ìfimọ́ ìtúnrí fáwọn bá sálọ̀ lásán ó sọ wá kàmí ẹnu báyìí omi àṣáájú kò sínú tíra o omi tí wọn tẹ̀lé wọn tẹ̀mí lára ìtọ́wọ́ sẹ́kùn náà bámbámbámbá bámbá omi àṣáájú omi omi àṣáájú ni wọn àtọ́sẹ́ ní báyìí wọn àná kàwùkẹ́ báyìí kò sẹ́ẹ̀dì fún un. so ó ní òsín náà tí máa ń ba àlùwàlá jẹ́ kódà kéèyàn ó sàlọ̀ látàkọ́ tẹ ìtọ̀ mọ́lẹ̀ ọ̀lọ́lá àdìọ́ba jẹ́ àwọn tí náà ní pé yóò kàn lọ́ọ́ fọ ẹsẹ̀ nù lọ́ba parí mọ̀tàkì tó ẹran àbí tó adìẹ lọ́ba tẹ̀mọ́lẹ̀ lálẹ́ ọba jẹ́ torí pé àtàdé àtẹran ẹ̀rọ ń ta lẹ́tọ̀ láti jẹ́ nìṣẹ́ wáyé pé tó ajá lọ́ba tẹ̀ yóò lọ fẹ́ ẹsẹ̀ nù dáadáa. asan alaykum ẹni béèrè ni pé kẹdàpọ̀ ẹ̀rọ àwọn tó àlàyé bá ṣe wọn ògì ògì nígbà tí òun bá yàtà rí pé bóòlù ẹsẹ̀ ni àwọn pé ògì kan lélẹ̀ ṣe bóra ṣe kà mọ́ ògùn kan tí a fi sílẹ̀. ìtí mo ṣe lálàyé ni wípé káfábẹ́ mọ̀ pé àsìkò lórí o ti tó àbí o ti tó àwọn àsìkò ohun tí a ń fún wa níbi aago tàbí níbi àwọn àwé ìtẹ́ mọ́pọ̀lọpọ̀ mọ́síláṣí àbí ìtẹ́ bẹ níbi kàlẹ́ńdà tó bá kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sásìkò tí a kọ́ lẹ̀ fún un zórí oníkàtìrà bọ́ síbi àyè ibi tó bá tẹ́ pẹrẹsẹ káàrà wà ń bẹ̀ bóyá rólà ní bóyá gini tó sírètì àrà mú lọ́wọ́ á fi síbẹ̀ tí àsìkò gbà tí òòrùn máa ń bẹ ní agbedo méjì sánà tásìkò bá ti tó láwọn àkókò kan kò ní sí òjì mọ́ òjì ọgbẹ́mọ gbogbo nǹkan láà ṣètò ọ̀nà ti adìpọ́ ó fi mórí lébi tí ó ti wọ̀ egbò tí ò lóòjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà lóòjì fẹ́fẹ́rẹ́ èjì tó ra sẹ́lẹ̀ ń àrà wọ́n ntọ́ bá jẹ́ káfílẹ̀ bá a mọ̀ pásíkò àṣù ti tó òpè bóòlù àti mọ̀ pásíkò àṣù ti tó igi tá a fi síbi èjì tá a fi sínú ọ̀rùn lẹ́ẹ̀kan sábà wọn bá ṣe wọn wò ní látọ̀júwe so ká sọ pé bóyá òjì kínní ní ìsìnkú tó dẹ́nì látọ̀júwe so so eléyìí ní ìsìn ṣé àsìkò sórí tó àbí òtítọ́ sásìkò àṣìṣe tó yà rẹ̀ tàbí òtítọ́ ẹ́ ó ti lé ó ti lé ó ti lé ṣùgbọ́n kátọ́mọ̀ bó ti lé ètò ọ̀rọ̀ asẹ́lẹ̀ ńgbà tí nígbà tó ń yọ àwọn àwọn àfikún tọ́ba àfikún tọ́ba ti á jẹ́ pé ó rí bákan náà àbótí ẹ̀ tó àbóyè jí tó ti jù lọ àsìkò zórì ó ti ó ti wọlé nù àsìkò àṣì ti wọlé nù. No. asanala ilẹ̀kùn ẹlẹ́bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ǹjẹ́ arí hadith kan tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ẹni tí ń kírun lọ tọwọ́ aṣọ yóò jẹ́ àrùn lọ sí àlùwàlà pé sí tọ́wọ́ padà dé yọ bẹ̀rẹ̀ irun ní tuntun ni àbí yọ mọ lórí bí aráka méjì ló ti kí tẹ́lẹ̀ àlùwàlà wá já yóò wà kí méjì kú kun pé yọ mọ̀ kọ̀ntínú lọ pé ǹjẹ́ ará hadith kan tí ó gbè lẹ́sẹ̀. sábà ń sọ nípa pé nàwákédù lòdò anákìdù ní èdè lábáwá non-cough blood hadimu ni yẹni pé irun bí sọ ti jáde ó ti bí irun ó ti dòwó ó ti bàrún ó ti bàjẹ́ tí ẹ bá wá padà dé nígbà tó wá sálọ ẹ̀ látàn yóò fẹ́ bẹ̀rẹ̀ ẹran nìkan sí pé mo ti kí méjì áfàrọ̀ mo ti kí mẹ́ta nínú mẹ́rin yóò àkẹyọ kankan rárá o àfi tó bá ṣe pé àmúran bá ṣẹ́ mú èèyàn táwọn wọn bá fẹ́ mú èèyàn nígbà tí èèyàn ń kírun lọ́wọ́ sòkò fún tó burú kọ́ra lọ tún inú ìjọba ti tún ṣe tán yíyan yíyan àwọn tó bá kí tẹ́lẹ̀ náà ni wọ́n máa lé lórí nígbà ọba padà dé. ṣùgbọ́n wá sí irun ti bàjẹ́ ti kọ̀ndẹ́mù ìyẹn ṣe bẹ̀rẹ̀ nígbà tó bá sọ̀rọ̀ látà ọ̀sẹ̀ tún kó ẹgbẹ́ máa ń bá ti sálámà ọ̀sẹ̀ ti kọ́ náà wọ́n náà sọ̀rọ̀ akírun ti ẹ lódìndín ṣùgbọ́n láwọn àdá. Assalamu alaikum eléńbèrè bẹ́ẹ̀ pé séèyàn lè kí jámù nínú ilé. táìpéjì ló bá rọ̀ kò sí ní tó burú àlè fi jámù táìpéjì òun ló bá rọ̀ àlè fi jámù láàrin òun méjì nínú ilé. asanalẹ́lẹ́kùn ìgbé. ìbéèrè yìí tí ọkàn yìí ló máa ń para lọ́pọ̀ gbà bí alátara ìmọ̀wá dédé àwọn èèyàn ẹ̀tàn ẹni bínú náà ẹ̀tàn ṣàlàyé rẹ̀ lónìí náà nípa wípé tí ò ti kí irun magrib tí àsìkò orin sáà fi wọlé báwo ni ó sì wá sí. ẹni tí ò sì kí irun magrib bàtí ẹsẹ̀ lọ́la tó tẹ̀ wọ́n mọ́sálásí wọn ti ṣèkọ́ mọ́ so àwọn tí ń bọ̀ yìí ní òṣè yìí máa kọ́kọ́ kí magrib tiẹ̀ tán tó bá kí takọ́ wá jọ ìwọ̀n níbi ìṣáyìí wọ́n á mú torí pé ọ̀fẹ́ bá ìṣe ẹ̀kọ́ wá kí igi gẹ́gẹ́ gbogbogbò express so ìkànnì so ọ̀nà míì ni wípé bí ẹni ṣe kọ́ ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ ìṣe ẹ̀hún òun ọ̀dà ní amagrebi yóò tò lẹ́yìn àwọn tí wọ́n kí ìṣe ẹ̀ tí màá bá wá kí ọ̀run rákà mẹ́ta ṣẹ́ńtì mẹ́rin ìmọ̀ọ́mù fẹ́ kí mẹ́ta sí ní tiẹ̀ òun ó jókòó táyà rẹ̀ ó gùn dáadáa tí màá mọ́ fi kí rákà ẹlẹ́ẹ̀kẹrin tán so tí ó fi ṣe táyà tí ó fi sálámà ó náà wà sálámà lẹ́yìn imam so èyí tó fẹ́rẹ̀ gbádùn jù nù nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ mi tó ń bẹ. náà ẹbí ẹ mẹjọ. náà abẹ́lẹ́ ọ̀bà lẹ́kẹ́lá eléyìí tí a gbọ́ lónìí kó jẹ́ kí ó fẹ́ràn kọ̀ọ̀kan wa ní àǹfààní. wàhálà lórí question tí wọ́n dáhùn. mo fẹ́ wọ́n fi lọ́lẹ̀ fún àtúntò ọ̀rẹ́ta ètò àwọn ọmọ ìjọba máa fi lọ́wọ́ ó kí ó wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti dá ìbéèrè yẹn wọ́n ní nǹkan àkọ́kọ́ tá a lè kọ́ sí nìyẹn pé ká kọ́ kí mọ́gbébì lẹ́gbẹ̀ẹ́ kan. ìdáhùn kí mọ́ ti sọ̀lá àdìpàlá sọ̀lá àdáyé lálẹ́ mọ̀túbà gbọ́ra. ìtumọ̀ fàlásọ̀láta ni pé fàlásọ̀láta náfìlà ìyẹn gbọ́dọ̀ ṣe náfìlà kankan mọ́ ọ̀ràn ẹ̀sẹ̀ ń kìlẹ̀ yẹn ló bá wọn kí tó ti yé ẹ̀yà tó tọ́ pé yẹn bá jẹ ọ̀ràn yẹn ìyẹn lè san àwọn ìtumọ̀ ti ń bẹ fún un tó yé yẹn ni pé ìdáhùn kí má ti sọ̀lá lọ́la àwọn àdábù sọ̀lá tì so wọ́n fẹ́ kéèyàn ó ṣe náfìlà àwọn àǹtò wa ní pẹ̀tọ̀ àyíbá wa mà o bí o ṣe á dé mọ́ṣáláṣí ọ̀hún olórí kí wọ́n ti ṣe ìkọ́ wọn láti ṣe ìkọ́ mà mọ́sọ̀pọ̀ yẹn náà fìlà kankan mọ́ o ìrún ọ̀ràn yẹn straight oníkẹ́jọ kí sọ́sìyẹ fèrèkúrá tó bá jẹun bí o ti ẹ̀ dọ̀kọ̀dá kí wọn máa jẹun tó bá jẹ́ pọ́ jẹun ó láǹfààní láti kí irun ti ẹ̀ tó jẹun náà kó tó wá kí irun ètí à ń kí lọ́wọ́ sọ́sìyẹ ò sì jẹun ẹ̀ náà.

sùmọ́tí yóò bá rántí sí ìkọ́ mọ̀ tí ìbẹ̀rẹ̀ ẹ̀rùn kìí sí pé yóò wá jáhùn yóò wá fẹ́ lọ sí ìkọ́ mọ̀ rárá sínú àwọn akádà ní ìkọ́ mọ̀ àti irun pípé sọtì èyí kò sí lára irun gángan ntí ó síwájú òun ni èyí ò sì nítorí ẹ̀kọ́ wá ṣe sùjúdù kọ́bílì àbíbádì sọtì ẹ̀ka. Thank you.